orin tẹ́ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tẹ́ ẹ látọwọ́ Ṣèyí Ṣe tẹ́ bá ń gbọ́ Slim Diva Ṣèyí Ṣe náà ni a máa ń gbé fún náà pé lẹ́gẹ́lẹ́gẹ́ can destroy ohun yẹn gan lásán tẹ́ bá ti gbọ́ ẹ ní láti wá ẹ ní láti signature ni ẹ ní láti wá ẹni tó ń kọrin láì tẹ̀ tí ì rí àwòrán láì tí ì rí picture máa sọ pé ohun yìí yàtọ̀ jọ ó yàtọ̀ jù all right abala fashion and lifestyle náà la ṣì wà gẹ́gẹ́ bí mo ṣe sọ mo ti fún yín ní méjì méjì aláwọ̀kọ ẹ jẹ́ ká wà organize tí gbogbo ẹrù bá ti pọ̀ jù nínú ẹrù yín ẹ dà wọ́n old things ẹ kó kúrò ìkejì ní pé tẹ́ bá lọ fẹ́ lọ sí patí patí tó ní kìmí ẹ lè fẹ́ lọ sọ́jà ẹ fẹ́ lọ ra àwọn nǹkan tẹ́ máa need ẹ kó àwọn nǹkan tó bá wà nílé dání kò níyàn lára ẹ má fi ọkàn sọ pé yẹ́lò ni tẹ́ bá wá débẹ̀ wọ́n lọ máa gbé custard yẹ́lò fún yín àbí ẹ máa sọ pé pink ni ọ̀tọ̀ ni pink tẹ́ máa gbé oríṣiríṣi shade ló ti wà lọ́jà ń sìn kó má ní pé tẹ́ bá wá dé ládùúrò owó tẹ́ ẹ ná ẹ̀yin nìkan lẹ́ máa wá dá máa wò bí help me. <laughs> <laughs> ẹ ní lọ́wọ́ lọ́mọ òbí help me ní pati o <laughs> all right tí ṣe ń tẹ̀síwájú ìkan eh, tí mo tún wá fẹ́ fún yín òun náà ni wípé fún gbogbo àwa ta love ta love láti máa wọ jacket especially àwa ta máa ń lọ síbi iṣẹ́ àwa ta gba white collar job ayọ̀mídẹ̀ẹ́kẹ́ kò ṣiṣẹ́ eight to five ọkọ̀ láìkan máa wọ jacket ni ẹ má gbàgbé wípé tẹ bá ti fẹ́ ra jacket ẹ má sọ wípé hmm, mo ti rù so jákẹ́ẹ̀tì yẹn tí n bá máa fi jẹun fóṣù kan àbọ́sẹ̀ méjì jákẹ́ẹ̀tì yẹn á pàdé mi lé no no kò sí nǹkan tó ń jẹun máa pàdé mi kò sí nǹkan tó máa jẹun máa fit mi létà size tẹ gbé dání yẹn gangan náà ni kẹṣe kí ni ó ní kẹra size tó wà lọ́wọ́ yín yẹn gangan tẹ ti mú tẹ rí pé òkè shape tí mo ní lọ́wọ́lọ́wọ́ báyìí o bí stature mi ṣe rí ń sìn o ẹ̀ ṣọ́dà mi ti lọlẹ̀ díẹ̀ jacket tó bá fit bí ṣọ́dà yín ṣe rí yẹn òun náà ní kẹra ẹ má ra oversize ẹ má ra èyí tó máa ga ju ọrùn lọ because sí jacket ò bá ní fitting olú ẹ̀ máa kàn dàbí ah ẹ má tún jẹ́ kí n wórúkọ mi kàn wá pé ah olórí ilé ìtẹ́wá lẹ́sẹ̀ṣẹ̀ wá bú wa ni ẹ eh, ẹ eh, o mi ò mi ò bú anybody mo kàn try láti jẹ́ ká understand pé àwọn nǹkan kan wà tẹ́ pé a ní láti lariwo lọ àwa la máa ń jẹ́ káwọn èèyàn máa bú wa ń títí ah kí ló dé lè ṣe wá múra tó dàbí àǹgà ibo báyìí ẹ jọ nítorí tọ́lọ́ mo bẹ̀ yín mo rọ̀ yín tẹ́ bá tún fẹ́ ra jacket ẹ make sure wípé ẹ ra oversize ẹ dẹ̀ má máa ni mindset lọ́kàn wípé ẹ ti bá ra jacket ah mo ní tẹ́lọ̀ kan street wa ó bad gan oh god mo ní télọ̀ yẹn tí n bá gbé aṣọ fún télọ̀ yẹn tí n bá ṣe rí ni télọ̀ yẹn ṣe máa bá mi gbẹ áyà ìlẹ́nu pé jọ̀kanjọ̀kan ó máa disappoint torí pé ah perfect kò sẹ́ni tó perfect ọlọ́run bá nìkan lọ́wọ́ tó perfect so fún díẹ̀ yìí ẹ má gbọ́kànlé télọ̀ torí ń gbà míì bó ṣe rán sùt yẹn síbẹ̀ ẹ má gbà wípé sóòtù fìtì ni bọ́ ẹran síbẹ̀ ẹ má fọkàn sí pé ẹ fẹ́ lọ máa ṣe slim fit ẹ fẹ́ lọ máa ẹ fẹ́ lọ máa touch àwọn ọrọ̀ sóyìn kankan bẹ̀ rárá tẹ bá fẹ́ ra jacket ẹ make sure wípé ẹ ra perfect size ok lákòótán ẹ jẹ́ kí wá sáré fi eléyìí ládé wípé gbogbo àwa tá láìka máa wọ aṣọ tó jẹ́ wípé ẹ má láìka ara yín hàn níta ẹ wò kò dìgbà tá a bá rìn òwò ká tó sexy o no kò dìgbà tá a bá ṣí gbogbo ara wa lẹ̀ ká tó beautiful ká tó rẹwà lọ́mọ obìnrin kò dìgbà tá a bá ṣí gbogbo mo tẹ̀ ti sọ́tàn kò dìgbà tá a bá rìn òwò now kí ni nǹkan tí mo wọ́n try láti sọ tips fáwọn ta láì ká máa ṣí eh, ká máa ṣí expose ara wa díẹ̀díẹ̀ tá a bá wọṣọ òun ni wípé tẹ́ ẹ bá ti mọ̀ pé òkè aṣọ yín báyìí lóhùn yìí kó ṣí sílẹ̀ ẹ má tún wọ micro lé lórí náà no no no àwọn òyìnbó gan wọn á sọ fún wọn jẹ́ kó yé pé tẹ́ bá fẹ́ show part of your body tẹ́ bá fẹ́ kó ṣí sílẹ̀ ẹ concentrate lórí part tẹ́ fẹ́ kó tó bá yẹ pé tán lẹ fẹ́ kó ṣí sílẹ̀ ẹ concentrate lórí tán yẹn nìkan ẹ má ṣí tán lẹ̀ ṣí àyà lẹ̀ ṣí apá lẹ̀ ṣí gbogbo no no no one at a time ní kẹjá ká fi ṣe torí pé tá a bá ṣe one at a time ìyẹn gangan ni adùn aṣọ tẹ́ ẹ wọ̀ yẹn ibẹ̀ yẹn gangan ni focus wa ibẹ̀ gangan ni beauty aṣọ yẹn wà àmọ́ tẹ́ bá ṣí àárín tẹ́ṣẹ́lẹ̀ tẹ́ṣẹ́yàlẹ̀ tẹ́ṣíbílẹ̀ téèyàn bá máa yọ látàn kan wá rò pé eégún lé èèyàn kan ló bọ́ ṣọ́lẹ̀ tó kàn tó kàn mo kàn ń sọ ni o mo dẹ̀ mọ̀ pé ìwọ̀nba fashion tips mo fún yín lọ́sẹ̀ yìí mo rò pé ó máa wúlò fún àti èmi àti ẹ̀yin mo rò pé máa thank me later a ní jù báyìí lọ fashion and lifestyle tips ní báyìí abala tó kàn òun náà ni abala ibi tá a ti máa ṣe kí ni throwback thursday àmọ́ kí n tó débẹ̀ nǹkan ẹ ká lọ sókè lọ́nà ká lọ gbọ́kàn nínú orin chidinma à ń bọ̀.